èpísẹ́lì ti paulu àpọ́stẹ́lì sí Filimoni, orí kìíní. paulu òǹdè kristi jésù àti tìmọ́tíù arákùnrin wa sí Filimoni olùfẹ́ àti alábàáṣiṣẹ́ wa ọ̀wọ́n àti sí afi arábìnrin wa àti sí akipu ọmọ ogun ẹgbẹ́ wa àti sí ìjọ inú ilé rẹ̀ oore ọ̀fẹ́ àti àlàáfíà sí yín láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa èmi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nígbà gbogbo èmi ń ṣe ìrántí rẹ nínú àdúrà mi bí mo ti ń gbọ́ ti ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ tí ìwọ ní sí jésù olúwa àti sí gbogbo àwọn ènìyàn mímọ́ kí ìdàpọ̀ ìgbàgbọ́ rẹ lè lágbára ní ìmọ̀ ohun rere gbogbo tí ń bẹ nínú yín sí kristi. Si èmi sáà ní ayọ̀ púpọ̀ àti ìtùnú nítorí ìfẹ́ rẹ nítorí tí a tu ọkàn àwọn ènìyàn mímọ́ lára láti ọwọ́ rẹ wá arákùnrin nítorí náà bí mo tilẹ̀ ní ìgboyà púpọ̀ nínú Kristi láti pàṣẹ ohun tí ó yẹ fún ọ ṣùgbọ́n nítorí ìfẹ́ èmi kúkú bẹ̀bẹ̀ irú ẹni bí èmi Pọ́ọ̀lù arúgbó àti nísinsìnyí òǹdè Kristi Jésù pẹ̀lú èmi bẹ̀ ọ́ fún ọmọ mi tí mo bí nínú ìdè mi Onésímù nígbà kan rí ẹni tí ó jẹ́ aláìlérè fún ọ ṣùgbọ́n nísinsìnyí ó lérè fún ọ àti fún mi ẹni tí mo rán padà àní òun tìkára rẹ̀ èyí ni olùfẹ́ mi ẹni tí èmi ìbá fẹ́ dá dúró pẹ̀lú mi kí ó lè máa ṣe ìránṣẹ́ fún mi nípò rẹ nínú ìdè ìhìnrere ṣùgbọ́n ní àìmọ̀ inú rẹ̀ èmi kò fẹ́ ṣe ohun kan kí oore rẹ kí ó má bàa dàbí àfìyànjú ṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́ nítorí bóyá ìdí rẹ̀ ni èyí tí ó fi kúrò lọ́dọ̀ rẹ fún ìgbà díẹ̀ kí ìwọ kí ó bàa lè ní títí láé kì í ṣe bí ẹrú mọ́ ṣùgbọ́n ó ju ẹrú lọ arákùnrin olùfẹ́ pàápàá fún mi mélòó mélòó jù bẹ́ẹ̀ lọ fún ọ nípa ti ara àti nípa ti olúwa nítorí náà bí ìwọ bá kà mí sí ẹlẹgbẹ́ rẹ gbà á bí èmi tìkára mi ṣùgbọ́n bí ó bá ti ṣe ọ́ rárá tàbí tí ó jẹ ọ́ ní gbèsè kan kà á sí mi lọ́rùn èmi Pọ́ọ̀lù ni ó fi ọwọ́ ara mi kọ èmi ò san padà kí èmi má sọ fún ọ bí o ti jẹ mí ní gbèsè ara rẹ pẹ̀lú nítòótọ́ arákùnrin jẹ́ kí èmi kí ó ní ayọ̀ rẹ nínú olúwa tu ọkàn mi lára nínú kristi bí mo ti ní ìgbẹ́kẹ̀lé ní ìgbọràn rẹ ni mo fi kọ̀wé sí ọ nítorí mo mọ̀ pé ìwọ ò tilẹ̀ ṣe ju bí mo ti wí lọ àti pẹ̀lú pèsè ibùwọ̀ sílẹ̀ dè mí nítorí mo gbẹ́kẹ̀lé pé nípa àdúrà yín a ó fi mí fún yín epafra òǹdí ẹlẹgbẹ́ mi nínú kristi jésù kí ọ máàkù aristakù dema lúùkù àwọn olùbáṣiṣẹ́ mi kí ọ pẹ̀lú oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín àmín.